yorùbá broadcasting network. ẹ kalẹ́ ẹ káàbọ̀ sí ní yorùbá broadcasting network ybn lórí ẹ̀rọ ayélujára àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa la mú wá sójú wòran yín láṣálẹ́ ètò ní ọjọ́ kẹrìnléní ogún oṣù kẹjọ ọdún 2023 ọláyẹmí adéhùnmí lórúkọ tèmi síwájú ẹgbọ́ àwọn kókó bí òṣìṣẹ́ tó tó ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta ó lé mẹ́fà six hundred and six thousand ni wọ́n ti wà ní ọgbà àtúnṣe pẹ̀lú wípé wọ́n jí ẹja odò ní ìpínlẹ̀ Ògùn ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó wọ́n sọ wípé àwọn tó jẹ́ alákòóso bíi méjìlélógún twenty two ni wọ́n wọ́gi lé ọwọ́ àjọ ààbò ìlú ní ààbò ara ẹni Nigerian Security Civil Defence Corps ó bá gbà bá àgbà ẹni ọdún mọ́kàndínní ogójì thirty nine tó fi ti pátíkùùkù gba aṣọ lára ọmọ kékeré kan nípínlẹ̀ ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ni wọ́n ti tọ́lẹ̀ láfọ ọlọ́run ṣẹ̀rí pé àwọn ò gba owó kankan o lọ́wọ́ ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ èkìtì wọ́n ti sọ wípé kò sóhun tó jọ wípé àwọn ní kí wọ́n máa forúkọ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára fún ìrànwọ́ àti wọn amáyédẹrùn eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ pín palliative tó wà níta wọ́n ti wá ṣe ìkìlọ̀ pé kẹ́nikẹ́ni kó má lọ forí gbá lọ́dọ̀ àwọn tí ń gbani ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn làjọ wá láṣálẹ́ tòní tá a bá ti lọ sókè lóhùn tá a padà dé ẹ̀kúnrẹ́rẹ́ la máa fi tó yín létí ẹ ṣeun o ojú tẹ́ fi wò wò ní fọ́. àwọn fọ́nrán tá a kó wá fún yín láṣálẹ́ tòní ló ní àkọ́kọ́ ọ̀rọ̀ ìkìlọ̀ ni o pàápàá jùlọ fún gbogbo àwọn èrò ọkọ̀ àti ọlọ́kọ̀ àti àwọn tó ń rin ojú òpópónà agbègbè ìyànàpájà sí abúlé ẹ̀gbá ní ìpínlẹ̀ èkó látàrí àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́ pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ èkó ṣe kéde nínú ìròyìn tá a kà lánàá wípé wọ́n ti ṣẹ́ ọ̀nà gbà ní àwọn ojú òpópónà náà fọ́nrán tí a fi wọ̀n yìí ló ń ṣe àfihàn bí ọkọ̀ èrò kan tá a mọ̀ sí dánfó èyí tó gba ojú ọ̀nà tí kò yẹ kó gbà èyí tó tólóyìnbó ń pè ní one way tí ó sì jẹ́ pé ó gbá ẹnìkan dànù ní abúlé ẹ̀gbá ní ojú ọ̀nà BRT ẹnìkan tó jẹ́ aláàánú Samaria ló ń fi ọkọ̀ tiẹ̀ lé ọkọ̀ náà tó ń sá lọ ló sì fi nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ ọ̀hún tó jẹ́ ọkọ̀ akẹ́rù ọ̀hún FST three one three YE ìpè ó ti gbáàyàn lábúlé ẹ̀gbá tó sì ń sá lọ gbogbo ẹ̀yin èrò tó ń lójú òpópónà ní ìyànà pájà abúlé ẹ̀gbá nípínlẹ̀ èkó ẹ̀ka ṣọ́ra ìròyìn eléyìí pẹ̀lú fọ́nrán yìí ni a ti ń ríbi tí ẹni tó jẹ́ alákòóso fún olóòlù orílẹ̀-èdè nàìjíríà fct minister Nyesom Wike tó ti bẹ̀rẹ̀ sí ní pa láṣẹ fún àwọn akọ̀wé àgbà tó ń bẹ ní ilé iṣẹ́ tí ó ti ń jẹ alákòóso wípé ní kọ́mọ́kẹ́mẹ́ ní wọ́n àṣẹṣà kọ́tẹ̀ bẹ̀rẹ̀ sí ní san gbogbo àwọn owó tó yẹ kí wọ́n san fún àwọn ilé iṣẹ́ orílẹ̀-èdè China tá a mọ̀ sí Chinese concession ìyẹn àwọn ilé iṣẹ́ tó ń ṣe àtúnṣe ojú irin Àbújá lọ sí ìlú Kaduna ó pa á láṣẹ fún wọn wípé ní tipátipá tì kankan ibi tẹ ẹ bá kówó ọ̀hún sí ẹ tètè kó gbọ́ ẹ̀ jáde o kẹ lọ sọ́kọ̀ àwọn ilé iṣẹ́ náà kí wọ́n lè parí gbogbo iṣẹ́ àtúnṣe tí wọ́n ṣe ní àwọn ojú irin òun fún wọn ní oṣù mẹ́jọ láti parí iṣẹ́ náà. olùmọ̀ràn àbàjìkẹ́ ló ń jábọ̀ fún ìkànnì yorùbá broadcasting network. ẹ káàbọ̀ padà wáyé múkàlẹ̀ tówó tọmọ Taiku tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ kẹ máa bá wa ká lọ láṣálẹ̀ tòní báwo ti máa fún yín láwọn ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ alákòóso fọ́nrú ìlú ilé wa Nyesom Wike ó ti ṣàbẹ̀wò síbi ilé tó dà wó ní Garki nílùú Àbújá ilé alájà mẹ́ta náà ló dà wó lẹ́yìn òjò àrọ̀rọ̀dá tó bẹ̀rẹ̀ ní nǹkan bíi aago mọ́kànlá ààbọ̀ eleven thirty lálẹ́ àná ọjọ́rùú nígbà tí Wike ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lónìí ó ní ilé alájà mẹ́ta náà ni kò ní ìwé àṣẹ eléyìí tó tọ́ fún kíkọ́ eléyìí tí wọ́n ń kọ́ ìdírè tí kò ń ṣe ojúlówó àti wípé gbogbo ilé tí kò bá ní ìwé tó tọ́ ni yóò di dídà wó nílùú Àbújá. Ó wáá dúpẹ́ lọ́wọ́ àjọ NEMA àti FEMA fún àtìlẹ́yìn wọn bí wọ́n ti ṣe àgbàálẹ̀ àti ìdóòlà ẹ̀mí bíi àwọn tó tó méjìléníọgbọ̀n (32) tó sì jẹ́ wípé wọ́n kó wọn jáde níbi ilé ọ̀hún tó dà wó. Ó lóun máa ṣe ìpàdé pẹ̀lú akọ̀wé àgbà láti ṣètò bí wọ́n ti máa sanwó ìtọ́jú àwọn ènìyàn tó wà nílé ìwòsàn nítorí àwọn ò fẹ́ gbọ́ wípé ẹnikẹ́ni tún gbẹ̀mí mi lẹ́yìn eléyìí tí wọ́n sọ pé ẹni mẹ́ta ló ti jàláìsí níbi ilé alájà mẹ́ta tó dà wó náà ìyẹn láàárọ̀ kùtù òní nílùú àbújá gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ ọba tó lọ síbẹ̀ mọ́ ṣe ṣàlàyé wọ́n ní wọ́n ṣe ètò ìdóòlẹ̀mí àwọn náà nítorí ṣàdédé nílé ọ̀hún dà wó lójijì bí ó tilẹ̀ jẹ́ pé ẹni méjì ló ti gbẹ̀mí mi lẹ́sẹ̀kẹsẹ̀ ẹnìkan ló tẹrí gbàsọ nígbà tí wọ́n fi máa gbé e dé ilé-ìwòsàn. Wike ńlọ́sì wá ń sọ wípé àwọn ò ní í gbà ó fún ẹnikẹ́ni tó bá kọ̀ láti kọ́ ilé lọ́nà àìtọ́ nílùú Àbújá. Ó ní kí kálukú wọn kó gba ìkìlọ̀ nítorí ilé-kílé tí wọ́n bá kọ́ lọ́nà àìtọ́ ni yóò di dídà wó. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ti bẹ̀rẹ̀ ìrànwọ́ ètò ìlera fáwọn olùgbé ibẹ̀ eléyìí tó tó 237 177 àwọn ibùdó ètò ìlera Labode. health centers. Lára àwọn ètò náà eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ ṣe ìtọ́jú àwọn èèyàn ó ní ṣíṣe ìtọ́jú aláboyún àwọn ìyá lọ́mọ ìfètòsọ́mọ bíbí àti ìtọ́jú àwọn ògo wẹrẹ pẹ̀lú ìtọ́jú àrùn ibà fún gbogbo ènìyàn láì fi ọjọ́ orí sí i. Alákòóso fún ètò ìlera ní ìpínlẹ̀ náà Dr. Oyèbánjí Fìlàní ó ṣàlàyé fún àwọn oníròyìn ó ní ìjọba ti ṣetán láti ṣe ìlanilọ́yẹ̀ lórí ìlera wa ìyẹn our health níbi tí wọn ó ti máa ṣe ìpèsè ètò ìlera Fìlàní ní gómìnà Bíọ́dún Oyèbánjí ó mú ètò ìlera lọ́kùnkúndùn gidigidi ní ìpínlẹ̀ ọ̀hún ìdí rèé tó fi kó owó tùlùtùlù sórí ètò ìlera. Akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ondo ọmọbabìnrin Ọládùnní Odù ló ti sọ wípé òun máa bọ́ sípò gómìnà lẹ́yìn tí akérèdọ́lù tísà rẹ̀ tó bá tẹnu bẹ́pò ó ní ní agbára ọlọ́run tó bá fi máa di ọdún 2024 òun lòun máa jáwé olúborí nínú ètò ìdìbò eléyìí tó ń bọ̀ tóun ó sì bọ́ sí ipò gómìnà odù ló sọ èròǹgbà rẹ̀ yìí níbi ìfọ̀rọ̀jẹwọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílé ẹgbẹ́ wọn nílùú àkúrẹ́ ó ní òun nìkan ni olùdíje tó kojú owó pẹ̀lú ìrírí láti bọ́ sípò bẹ́ẹ̀ sì rèé ìrírí lágbà ìmọ̀ odù ló sọ ìrírí rẹ̀ yìí lẹ́yìn tí ẹni tó jẹ́ igbákejì gómìnà Lucky Ayédàtiwa tóun ṣojú gómìnà lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí gómìnà lásìkò yìí tóun náà ti sọ tirẹ̀ ìgbésẹ̀ rẹ̀ yìí ló ti wá ru ìdíje du ipò gómìnà sókè síwájú síwájú ọdún 2024 eléyìí tí ètò ìdìbò yóò máa wáyé ní ìpínlẹ̀ Ondo ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ èkó cp ìdòwú owóhùnwá ló ní àwọn ọ̀daràn tí wọ́n ń ṣe ìbọn ní ìpínlẹ̀ náà wọ́n ti pọ̀ nínú ìmọ̀ o ó sọ̀rọ̀ yìí níbi tó ti ń ṣe aṣọ lójú eégún ẹ̀ka tuntun kan nínú iṣẹ́ agbófinró tí wọ́n pè ní complainant response unit ẹ̀ka tí yóò máa gbọ́ ẹ̀sùn eléyìí tí àwọn ènìyàn bá ní gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fúnléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà igp káyọ̀dé ẹgbẹ́tòkun ṣe fìlélẹ̀ òwòǹwá ní oríṣiríṣi ìbọn ìléwọ́ jágàmù àti àwọn mìíràn ni ó dàbí ẹni pé ó jọ ti òyìnbó ló ti wà pẹ̀lú àwọn àtìláàwí o ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn tó sì tún jẹ́ wípé wọ́n jẹ́ ajagun gbalẹ̀ wọ́n sì ti ń fi ẹ̀mí àwọn ènìyàn wéwu gidigidi ní oríṣiríṣiì ọ̀nà ó ní ìdojúkọ látọ̀dọ̀ àwọn ajàgùnbalẹ̀ ó wà níbẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn ó wà níbẹ̀ àwọn ò sì lè sinmi láti rí i wípé àwọn tọwọ́ wọn bepo ó ní ohun tó dùnni lọ́kàn ni wípé ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ ohun ìjà táwọn máa ń bá lọ́wọ́ wọn ó jẹ́ àtọwọ́dá tí kì í ṣe ojúlówó bẹ́ẹ̀ sì rèé àwọn kan ni wọ́n ń ṣe àrọ́dàrọ́dà àwọn ìbọn oríṣiríṣiì yìí gbogbo wọn pátá ni làwọn sì rí i pé àwọn fi mú wọn dórin òfin àwọn agbébọn ti gbé olóyè àti àwọn márùn-ún mìíràn ní ìpínlẹ̀ ọ̀ṣun ìyálóde ọ̀yọ́ olóyè grace adépọ̀jù pẹ̀lú àwọn márùn-ún mìíràn ní àwòwò tó jẹ́ ìlú kan tó wà láàrin ààlà ìpínlẹ̀ ọ̀ṣun àti ìpínlẹ̀ kwara òun ni wọ́n ní wọ́n ti gbé wọn o alūkkóró fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún sp ọ̀pálọ́lá yẹ́misí ọ̀làwọ̀yìn ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde lónìí wípé wọ́n ti ṣe àgbálẹ̀ olóyè arábìnrin adépọ̀jù ṣùgbọ́n wọ́n fura sí àwọn méjì wípé àwọn ni agbódegbà àwọn ajínigbé náà tí ọwọ́ sì ti bà wọ́n tán ti ń wò pàkòpàkò ní ọ̀dọ̀ àwọn agbófinró ó ní etí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun kò dí o sí gbogbo àhesọ tó ń lọ lórí ẹ̀rọ ayélujára wípé wọ́n jí àgbẹ̀ mẹ́fà gbé ní ìpínlẹ̀ náà ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi àsìkò yìí ṣe ìyànnàná ọ̀rọ̀ wípé olóyè arábìnrin adépọ̀jù grace ó jẹ́ ọmọ ọ̀yàn ní ìjọba ìbílẹ̀ odò ọ̀tín ìpínlẹ̀ ọ̀ṣun òun pẹ̀lú àwọn ọ̀lẹ́ rẹ̀ àti àwọn mẹ́rin mìíràn ni wọ́n jọ lọ sí àgbámú níjọba ìbílẹ̀ ìrépọ̀dùn nípínlẹ̀ kwara wọ́n ní ní kété tí ọ̀rọ̀ ọ̀hún ti kọ ọ̀gá ọlọ́pàá ti àgọ́ ọlọ́pàá òkúkù ní ìpínlẹ̀ ọ̀ṣun létí ni wọ́n ti bọ́ síde o pẹ̀lú àwọn ọdẹ àti ikọ̀ ojú lalákànfin sọ́rí fìjìláńtè kódà àwọn tí wọ́n jẹ́ ẹ̀ka tí ó lòdì sí ìjínigbé anti-kidnapping gbogbo wọn pátá ni wọ́n lé àwọn àtìláàwí mú o wọ́n ní nígbà tí wọ́n kàn lu ìgbẹ́ ọkàn wọn ò balẹ̀ mọ́ nítorí wọ́n gbọ́ pé àwọn tó ń lé àwọn bọ̀ wọ́n pọ̀ jọinjọin látàrí àìní ìfọ̀kànbalẹ̀ wọn ló fún olóyè Grace Adépọ̀jù ní àǹfààní láti jápa mọ́ wọn lọ́wọ́ tó sì dé ní nǹkan bíi aago mẹ́ta òru ìyẹn ní ọjọ́ kejìlélógún oṣù kẹjọ tá a wà yìí gangan ó ní gbogbo àwọn ẹ̀ka tó ń wá àwọn tó kù yìí wọ́n sì wà nínú igbó wọ́n sì ti tọ́lẹ̀ láfọlọ́run ṣẹ̀rí pé àwárí tóbìnrin ń wá nǹkan ọbẹ̀ ni wọ́n ṣe gbogbo àwọn tí wọ́n kù lọ́wọ́ àwọn oníṣẹ́ láabi yìí òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS kan tí wọ́n ń pè ní tìfẹ́sà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ní wọ́n fi ẹ̀sùn kàn wípé ó gún alábòójútó ilé rẹ̀ yẹn kántíkà ọmọṣọlá ọládélé pẹ̀lú abẹ́ o nítorí owó ná tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ lálẹ́ ọjọ́ burúkú èṣù gbomimu ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìlélógún oṣù kẹjọ ọdún yìí nígbà tí àwọn alábàágbé rẹ̀ tó ń fẹjọ́ sun kántíkà wípé òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ náà DSS ó kọ̀ láti san owó iná ó ṣojú mi kòró ó ní ní kété tí alábòjútó ilé náà ìyẹn kántíkà tó béèrè owó lọ́wọ́ òṣìṣẹ́ yìí ló fa abẹ́yẹ́wò tó sì gún un níkùn bàbá náà ẹni ọgọ́ta ọdún sixty years ọládélé òun ló ṣe àlàyé wípé ẹ wò ó ọlọ́run ló yọ ẹ̀mí òun o tó sì ra òun padà bàbá yìí ná bá lórí ibùsùn ní ilé ìwòsàn tó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé pé àfi bí àlá àti idán ni ọ̀rọ̀ òun jọ lójú tòun ọ̀kan lára àwọn ayálégbé tórúkọ rẹ̀ ń jẹ́ mòrónkọ́lá tósìn ó ṣàlàyé wípé lẹ́yìn tí àwọn ti gbé kántíkà lọ sí ilé ìwòsàn táwọn sì fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá àwọn akẹgbẹ́ òṣìṣẹ́ àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ yìí wọn ò gbà kí ọlọ́pàá tó tẹ̀lé àwọn kó mú arákùnrin ọ̀daràn yìí nítorí wọ́n ní kò lẹ́tọ̀ọ́ láti fi ọwọ́ òfin mú wọn wá rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tọ́rọ̀ kàn láti bá wọn gbé ìgbésẹ̀ àti ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀yin ará kò ní jù báyìí lọ fún àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ wa fún ti àṣálẹ́ òní nìkànnì Yorùbá Broadcasting Network wa ibi ẹ̀ ṣùgbọ́n ká tó máa lọ ẹ yẹ fọ́nrán eléyìí wò. ìyẹn ló ṣe àfihàn ológun orí ilẹ̀ àti ọlọ́pàá kan tí wọ́n ń hu ìwà ìdójútì ní gbangba wálíà ní àgbègbè kan tí wọ́n ń pè ní àgbàdo crossing nípínlẹ̀ Ògùn àwọn méjèèjì ni wọ́n mà wọ̀yá ìjà tí wọ́n sì ń dojútì iṣẹ́ ológun àti iṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ọlọ́pàá ló fa aṣọ òkòtó ológun yá o tí ológun náà tó ní ọ̀bẹ ìléwọ́ nínú àpò rẹ̀ àwọn ọlọ́pàá tó kù wọ́n wá kọjú ìjà sí ológun yìí tí ogunlọ́gọ̀ àwọn èèyàn tí wọ́n sì ń wòran wọn láì ní ìtìjú àti wá ń rọ àwọn tó jẹ́ olórí olórí fún àwọn igun ológun méjèèjì ọlọ́pàá àti àwọn ológun orí ilẹ̀ àwọn tó jẹ́ ọ̀gá àgbà wọn láti fún wọn ní ìdájọ́ tó tọ́ fún ìwà ìtìjú eléyìí tí wọ́n wù ní gbangba wálíà yìí nítorí a pé apẹẹrẹ ló yẹ kí wọ́n jẹ́ fún àwa ará ìlú títí dìgbà míì tá a máa pàdé adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti ń bá wa bọ̀ níkànnì Yorùbá Broadcasting Network YBN tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ tẹ́ substitution bọ́ọ̀tì yẹn kẹ̀dẹ̀ tàgòdì tó tó wà lókè ẹ má gbàgbé láti tẹ YBN sórí nọ́mbà tó ń lọ lójú fọ́nrán yìí láti darapọ̀ mọ́ a lórí WhatsApp àti Telegram wa oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá jẹ́ kú àìbínú ọlọ́yẹmí adéwùmí òwúrúbutu ńlórúkọ tèmi oorun ayọ̀ lásùn o ọ̀kọ̀ọ̀kan láàjì ó dàárọ̀ o.